أيها المؤمنون إننا اليوم في هذه الخطبة نواصل من حيث توقفنا في الخطبة الماضية ونحن مع الموضوع العام المانع أو العقبات على طريق الاستقامة وقد سبق المانع الأول وهو الشيطان اللعين والمانع الثاني وهو النفس الأمارة بالسوء واليوم عن المانع الثالث وهو قريب من الثاني وهو اتباع الهوى ونسأل الله تبارك وتعالى أن ينفعني وإياكم في هذا وقال فو الله سبحانه وتعالى ọlọ́ọ̀bá tí adá ọpẹ́ fún òun náà ni ọba tí ọpẹ́ yẹ ọba tí gbogbo ìjọsìn tó ṣe fóun nìkan ni a gbọ́dọ̀ máa fi fún àyíwáhálí múmínú ẹ̀yin onígbàgbọ́ òdodo àlìyáwó ní ọjọ́ títí èní nínú kútúbá wa a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí àkọlé ẹ̀ lọ báyìí wípé àlàkọ̀bẹ́ẹ̀ أو الموانع على طريق الهدى أو الاستقامة àwọn ìkọdí ni àwọn tí máa ń fa ìrójúráyè fún ni ní ojú ọ̀nà tọ́lọ́wọ́ ọba amọ̀rọ̀ lọ́hùn bil istiqama ọlọ́run bá pa wá láṣẹ pé wa ọlọ́run bá ti jẹ́ kó yé wa pa àgbọ̀dọ̀ kú àyàfi ká wà lórí ojú ọ̀rọ̀ islam a ti sọ fún wa léyìí tó pọ̀ kí làwọn nǹkan tí máa ń ṣe sábà fi kéèyàn dúró déédéé tàbá ti ṣe wá mójútó àwọn nǹkan tí máa ń jẹ́ kéèyàn dúró déédéé àwa ń ṣàlàyé fún wa àwọn nǹkan tó máa ń jẹ́ sábà fi kéèyàn má tún wá dúró déédéé àkọ́kọ́ ẹ̀ ti sọ òun náà ni àṣẹ ìtọ́ni èṣù ó jẹ́ nǹkan àkọ́kọ́ tí ò ní fẹ́ kí èèyàn dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba eléyìí ni ti àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kejì anọ́sùn amárọ̀tòbìsò òun náà ni ẹ̀mí tí máa ń fani láti aburú wàkàtàmùnà anọ́sùn ìlàsàlàsà apín ẹ̀mí sí mẹ́ta anọ́sùn mọ́tòmá ìnà ẹ̀mí rere tí ẹ̀mí ẹ̀ balẹ̀. òun náà ni eléyìí tí ó jẹ́ wípé àwọn ànábì ọlọ́wọ́n bá ó kó wọn sínú àtàwọn ẹlòmíì nínú àwọn ẹni rẹ̀ bákan náà anọ́sùn làwọn àmà ẹ̀mí tí máa ń bá rẹ̀ wí nígbà tó bá ṣe tí ó dá ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta anọ́sùn làmọ́rọ̀ tó fi so òun náà ni ẹ̀mí tí máa ń pani láṣẹ aburú wàhádà huwa làkọ́ọ̀lì bá àléhà kì í tó pọ̀ jù nínú ìṣesí ẹ̀mí eléyìí òun náà nípa kọ́lọ̀ mọ́ṣẹ́ ìlà wa ń bẹ̀. ilé ìtawá fẹ́ wò lẹ́ni òun náà ni ìtìbà ìhàwà ìmá tẹ̀lé ìfẹ́ ẹ̀mí. àwa sọ wípé léyìí ó súnmọ́ èyí tó ti lọ èyí tó kọjá ó sọ fún wa nípa wípé ní tí máa ń sọ nínú òun náà ni ẹ̀mí ẹ̀mí tó jẹ́ pé máa ń pani láti aburú ẹni tó bá nírú ẹ̀mí yìí gbogbo tẹ́ ẹ̀ máa bá láàrin aburú ni gbogbo ìwà tá máa wù ìwà aburú ni gbogbo ìṣesí tá máa ṣe ìṣesí aburú ni kọ́nà ọba kó mẹ́ṣẹ̀ làwa bẹ́ẹ̀. àwọn ẹlòmíì wá wà nígbà míì àwọn máa ń ṣe dáadáa ìgbà míì wọ́n sì máa ń ṣe aburú. ìsìláàmù wa sọ fún wa wípé gẹ́gẹ́ bí mùsùlùmí rere a gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí wa kó bá sábà kó bá níṣe sí kó bá lára mu ìmá ṣe dáadáa gbogbo ọba torí wípé ká ṣe dáadáa yìí wal mulazamatu alayhi ká sì tẹ pẹlẹmọ́ dáadáa tariqun najah òun náà ni ojú ọ̀nà oríire òun ni sábàbí dáadáa man amila salihan falinafsihi wa man asa'a 'alayha ọlọ́lẹ̀ tó bá ṣe dáadé ó ṣe forí ààrẹ ẹni tó bá ti ṣàbúrú òun náà ṣe forí ààrẹ ẹ wá ní ọ̀rọ̀ tí a ń sọ ní èmi tó kẹta yìí ìtìbáàrù hawa ni máa tẹ̀lé fẹ́nu ẹni tí ó ní ẹ̀mí tẹ́mi ẹ̀ máa ń wá padà ṣe aburú ó gbọ́dọ̀ gbìyànjú láti má máa tẹ̀lé ẹ̀mí yìí torí wípé wọ́n sọ pé alhawa alhawa yahwi sahibahu ìlànà ìfẹ́nu yìí ìtumọ̀ ẹ̀ nínú èdè lágbáwá hawa yahwi hawa ìtumọ̀ ẹ̀ náà ni wípé bí kí èèyàn ṣubú àwa ni nínú èdè lárúbáwá ló fi jẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ pa ànábì sallallahu alaihi wasallam wọ́n á ní yahwi ila sujud sáànàbí bá fẹ́ forí kọlẹ̀ yahwi bí ìgbà tí èèyàn ṣubú ni lànàbì sallallahu alaihi wasallam ṣe máa lọ sí orí sujud ìyẹn ni ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n sọ wípé ẹsẹ̀ wo la máa kọ́ ibo la máa kọ́kọ́ fi kọlẹ̀ tá a bá fẹ́ sujud ṣé ọwọ́ ni àbí ẹsẹ̀ wọ́n ní tó bá jẹ́ pẹ́ṣẹ̀ ẹsẹ̀ láfẹ́ fi ṣubú láfẹ́ fi kọlẹ̀ àṣubú ẹni tó bá fẹ́ ṣubú kí ló máa kọ́kọ́ kọlẹ̀ jọmọ́ ọwọ́ ni torí pa máa fẹ́ fi ọwọ́ dúra yahoo ilà ṣubú ó máa ń ṣubú lọ fi ṣubú wọ́n wá ní alahawa hòtẹ́ẹ̀lì tó jẹ́ fẹ́nu yahoo sọ ibahu ìlànà ẹni tó bá nífẹ̀ẹ́ nú ìfẹ́ nú máa ń gbé ṣubú sínú náà kọ́nà ọba làwọn bẹ́ẹ̀. ìtìbáàrù hawa ọlọ́run ọba àdékíọlá ó pa láṣẹ pé a gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí ìfẹ́ inú wa ká máa tẹ̀lé kí lọ́lọ́run bá fẹ́ kí ni ànábì fẹ́ sallallahu alaihi wasallam wa huwa ìmá tẹ̀lé ọ̀nà òun náà ni ojú ọ̀nà dáadáa bá kó wípé tó ń jẹ́ ojú ọ̀nà òun náà ní ká máa tẹ̀ lójú ọ̀nà ọlọ́wọ́n ọba òun náà ní ká máa tẹ̀ léṣe sí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì náà máa ń sọ ní ọ̀rọ̀ pé fa inna khayral hadithi kitabullah ilé tó dára jù ní ọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́wọ́n ọba wa khayral hadi hadi muhammad muhammad sallallahu alayhi wa sallam ọlọ ọba sọ fún wa wípé yá ayú alẹ́dínà amọ́nu àfihàn wàhùn àfihàn wà wàhùn amúrí mi nkùn". ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa tẹ̀lé ọlọ́run ọba ẹ máa tẹ̀lé òjìṣẹ́ ọlọ́run ọba àti àwọn tí wọ́n bá já láṣẹ tí wọ́n já síwájú yìí níbo mi ọlọ́run ní wà látó fi tí ti ń tẹ̀lé ọlọ́run bá ti kọ̀ fún wa ìmá tẹ̀lé fẹ́nu ìmá tẹ̀lé àwọn onífẹ́nu nínú ọmọ ẹ̀dẹ́ èèyàn àti àlùjọ̀nù ọlọ́run bá ní yá Dáúd ti pè ànábì wa Dáúd alayhi salam inna ja'alnaka khalifatan fil ard ti ṣí ẹni aṣíwájú aṣí ẹni àrólé fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ nígbà tó bá fẹ́ dájọ́ láàrin wọn fahkum bayna nasi bil haqq máa fi òdodo dájọ́ láàrin wọn òfin ọlọ́run bá ní kó máa lò wala tattabi'il hawa fayudillaka an sabilillah má máa tẹ̀lé fẹ́nu nígbà tó bá ti ń dájọ́ tó bá ti ń tẹ̀lé fẹ́nu ìfẹ́lú a máa sọ ẹnu kúrò lójú ọ̀nà ní o iná lẹ́dínà yàtúlúnà àìsàn líli láti àwọn àdágùn ṣẹlí ìgbìmọ̀ náà sùn yàmọ̀ ìṣìṣà ọlọ́run ní orí gbogbo àwọn ẹnikẹ́ni tí wọ́n bá ti wá sọnù kó lójú ọ̀nà ọlọ́wọ́n ìlérò àdáàbò ìyà tó koko wa máa bẹ fún wọn látara pé wọ́n gbàgbé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá níbo mi ọlọ́run bá sọ fún wọn ní wà láṣẹ tẹ́bìrì àhùwà alladhina la ya'lamun ọlọ́run ní ẹ̀sìn madakhalu min madakhil shaitan ìfẹ́ inú tẹ́rí ó jẹ́ ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà tí shaitan máa ń gbà bá yẹni jẹ́ àti ọ̀run nínú àwọn àfà ààrẹ tó sọ ó ní inni ibtulitu bi arba'in ma sullitu alayya illa li shiddati shaqwati wa anahi ó ní mo kọ àdánwò látara nǹkan mẹ́ta kò wá sí tó fa táwọn nǹkan mẹ́ta ibi ní agbára lémi lórí ìlànà ìṣídà ti ṣàkówàtì bí ó ṣe pé látara kórí ibú mi pọ̀ kọ́lọ̀ má jà sórí ibú wàhálà àti ìnira tó ń bá mi yí kí wá ní àwọn àdánwò mẹ́ta tó kọ̀ ní ìbèlè èṣù wà dúníyà àkọ́kọ́ mẹ́ náà ní èṣù tá a ti sọ fún wa àdánwò ni wà dúníyà àti ilé ayé àdánwò ni wà náà fi wà láwà àti ẹ̀mí ni àti ìfẹ́ inú ó láwọn àdánwò mẹ́ta ní oko kẹfàn kùláàfù wà kó lóhùn àdá yìí báwo ni mo ti wá fẹ́ là kúrò ní ọwọ́ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí nígbà tó jẹ́ pàwọn nǹkan yìí ọ̀tá mi ni wọ́n jẹ èṣù ọ̀tá wa ni ẹ̀mí wa ọ̀tá wa ni ìfẹ́nú ọ̀tá wa ní ilé ayé ta wà ń bẹ̀ ọ̀tá wa ní o. wàlì hawa sábàbù min al-asbab li'ikhwa'il kubara wal hukama ẹ̀rí ìfẹ́nutẹ́rí ó jẹ́ olórí sábàbí tó ṣokùnfà orí ibú àti ìsọlù àwọn ẹni ńlá àwọn alágbára àwọn adájọ́ àti àwọn èèyàn ńláńlá fìràáùn kò sí tójú ó sọnù ìfẹ́nú ìní o Abu Jahal Abu Lahab gbogbo wọn náà sọnù bisababi hawahu látara ìfẹ́ nú ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ là ó gbọ́dọ̀ gbìyànjú o láti rí wípé òun la ara òun kúrò níbi ìfẹ́ nú ọlọ́ọ̀bá ní wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi yuriduna wajha ọlọ́wọ́ bá ní ìrí ànábì sallallahu alaihi wasallam máa fún ẹ̀mí ara rẹ ní sùúrù àwọn ẹni àwọn tó ṣe pé wọ́n máa ń pe ọlọ́wọ́ bá wọn lọ́sàn àti lóru ọlọ́wọ́ bá ní kí ọlá ó ní wàlá tó dé ìmọ̀ àfàànà kọ̀lìbáhù àǹdíkìrìnà wà ṣàbà àhàwáhù wà kánà amúrùhù fúrùtọ̀ ọlọ́wọ́ ní ó wà gbọ́dọ̀ tẹ̀lé mọ̀nà àfàànà kọ̀lìbáhù àǹdíkìrìnà àwọn èèyàn dị jẹ́ pa irọ kó ìrántí àwọn a ti kó kúrò lórí ẹ̀mí wọn ìrì ànábì sọ̀rọ̀ àdìwọ̀ sẹ́lá má máa tẹ̀lé irú àwọn ẹni báyìí wà irú àwọn ni ìfẹ́ inú ni wọ́n máa ń tẹ̀lé wàkàdà amúrù ìfurutọ̀ látara ìmá tẹ̀lé fẹ́nu ọ̀rọ̀ wọn wá padà já sí àbámọ̀ ibi tó ọ̀rọ̀ onífẹ́nu ibi tó já sí náà ni ìmá kábàámọ̀ kọ́nà ilé ìjẹ́nu tí ọlọ́ọ̀bá àlékiọlá tó fi ń pè ní ẹ̀sìn sí àkíyèsí tí a gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀rí ìfẹ́nú yìí a máa jẹ́ sábàbí fún àwọn tí wọ́n bá ti jẹ́ tí ò tẹ̀lé tọ́lọ́wọ́n bá láti ṣorí ibu tí a bá wo nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ aṣíwájú tí wọ́n jẹ́ olórí tí wọ́n jẹ́ èèyàn kàǹkà tí wọ́n sọnù látara àfẹ́nú wọ́n fi arákùnrin kan ní sáàmì rí ní àsìkò Musa ó pọ̀ nínú àwọn àfẹ́ẹ̀sì tó sọ wípé sáàmì rí yìí òun náà ni dajjal alẹ́bí hazarọ̀nà lọ́hùn nàbí sallallahu alaihi wasallam minhu alimasihu dajjal ẹ̀yìn tá padà péré ní ẹ̀yìn tá ọmọ mọ́ríyà tí wọ́n máa ń lò máa ń ó jẹ́ kan ní ọmọlẹ́yìn Musa ọlọ́ọ̀bá wa sọ fún wa ní súrátù Tọ́ha ọlọ́ọ̀bá sọ̀wọ́ ẹ̀ tó pọ̀ àti ibi tó fẹ́ láǹdì sí ọlọ́ọ̀bá àlékí ọlá ó ní kọ́ọ̀lá fa ìnàkà ọlọ́ọ̀ni wà máa àjálàkà ya Musa ọlọ́ọ̀bá ní ó ní kọ́ọ̀lá hum ùláyà àlà àtàrí wà àjíṣù ilé ìkà rọ́bì ní tẹ́rù ọlọ́ọ̀bá pé Musa ní pé kó wá gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọba. wa Musa kalamullah Musa ma ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ọlọ́run sì Musa sọ̀rọ̀ ọlọ́run wá ní kí Musa wá ó wá fi àwọn èèyàn ẹ̀ sílẹ̀ fa innaka ka fatanna qawmaka min ba'dika wa adallahum samiri ọlọ́run wá sọ fún Musa ńgbà tó ń padà sọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ pé sori àwọn èèyàn tó fi sílẹ̀ ó ti sọ wọ́n nígbà tí Musa gbọ́ tọ́lọ̀ ọba sọ fún bẹ́ẹ̀ pélé tó ń lọ yìí àwọn èèyàn tó fílẹ̀ sójú ọ̀nà pé kọ́ máa sì ní ọlọ́wọ́n ba wọ́n ti sọnù sáàlì rí ìsì ló sọ wọ́n nù. faraja Musa ila qawmi ghadbana asifa Musa bá ṣẹ́rí padà lọ sọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ lẹ́yìn tó ń bínú lẹ́yìn tó sì ń banújẹ́ qala ya qawmi nígbà òdodo àwọn èèyàn ní ẹ̀yìn èèyàn mi alam ya'idukum rabbukum wa'dan hasana ohun tó lóore ilé ayé lọ sọ́nà ọ̀bọ̀ òtíṣe láti fún yìí ni afatola aleikum la amarotum anyahila aleikum gọdọbù látara kọ́nà ọba gùn yín lẹ́mìí nínú tó máa ń jẹ́ kẹ́ẹ̀dá gbà mí tẹ́mi bá gùn lórí irọ́ tẹ́mi bá gùn náà wọn bá ṣé ọba gùn àsìkò tí mo fi fi yín ni àbí ń fẹ́fẹ́ ni pé kí ìbínú ọlọ́ọba kó di ẹ̀tọ́ lé yín lórí fáfíláàpù mọ̀ọ́ìlì látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ohun tí mo fi yín lẹ̀ lé lórí pé kẹ́ máa sin náà wọn ẹ̀yà pẹ̀ kọ́ọ̀lù máa fíláàpùnà mọ̀ọ́ìdàkà bí malikina wọ́n ní rẹ̀ Musa kò kí ń ṣe ìfẹ́ inú wa láfi yapa ń ta yapa yìí ohun tá à ń ṣe lẹ́yìn rẹ̀ ìkó ń ṣe nítorí ìfẹ́ inú wa walakinna humilna awzara min zinatil qawm ṣùgbọ́n ládánwò kan òun ló kó wa sí wàhálà yìí àwọn táwọn kan ń ṣe tó takò tọ́lọ́wọ́n bá zinatil qawm tí wọ́n fi ń ṣọ̀ṣọ́ gẹ́gẹ́ bí òṣà ti ti wọn. fakọ́dàkùnáhà fakàdálíkà alikọ́sàmìrì àwọn nǹkan táwọn èèyàn yìí sì tó fi ń ṣòṣà làwa náà bá gbé làwa náà gbà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bó ṣe káàkiri ayé lẹ́yìn àwọn èèyàn á máa ṣe òṣà wọn á máa ṣọdún ẹbọ mùsùlùmí náà máa bá wọn dá sí pé Christmas ló wà ń kàlẹ̀ new year ló wà ń kàlẹ̀ kò ń ṣọdún mùsùlùmí kódà sọ fún wa àwọn denominations churches rẹpẹtẹ nàìjíríà ká máa sọ abroad ni wọ́n ń fi rinlẹ̀ wípé àyè ọdún yìí ṣe ọdún ẹ̀bọ ni nínú wọn ni àwọn Jehovah Witness àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn dífàlà yìí àtàwọn ẹlòmíì nù wọn nígbà táwọn èèyàn wọn bá sọ pé bọ ni kí ló wá kọ mùsùlùmí nínú ẹbọ kódà káwọn eléyìí bá sọ bẹ́ẹ̀ Ọlọ́run bá ti sọ fún wa kó o ti pín ẹsìn wa síláwá wá kiri bí arákùnrin ṣe tàn wọn jẹ nìyẹn o fa akhraja lahum ijlan jasadan lahu khuwa ó bá gbé kíní kan jáde fún wọn ògédègbè igi tí tó wá dà gẹ́gẹ́ bíi màálù tó máa ń ta káàkiri lọ́dọ̀ sí wa náà ní. fakọ́lù hada wa mú Musa fàdásì igi tó wá gbé ó wá ṣe àwọn iṣẹ́ ẹjọ́ kan sí lára ṣẹlẹ̀ pé wa ń bá yìí sọ̀rọ̀ bàbá sì ti bó ṣe wá ń dún ẹni wá bí bàbá ṣe ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni wọ́n bá bàbá sọ̀rọ̀ láti ilé tí ẹ̀mẹ́ fẹ́ tàn jẹ ni ṣùgbọ́n bá wá rí èèyàn rí igi kíkí wá ń sọ̀rọ̀ jáde látara igi ìdọ́sìn ni làwọn èèyàn wọ́n wá sọ fún pé wọ́n wá eléyìí lọ́lọ́run yín àtọ́lọ́run Musa fanọ́ọ̀sì Musa bọ́ gbàgbé ni ìrìn àjò tí Musa ṣe lọ ẹ kò nídìí rárá ọlọ́run ẹ̀gbọ́n ni nígbàtí Musa dé afala yarawna alla yarji ilayhim qawlan wala yamliku lahum àwọn nǹkan tẹ ló ń pè ní ọlọ́run yìí ẹ̀rí pé láyárìgìrù iléyìn kọ́wúlẹ̀ wàlà yẹ́mìlẹ̀kù láhùn dọ́rọ̀ wàlà lọ́pàá tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ wọn kì í rìpláì ọ̀rọ̀ yìí tẹ́ bá ní bùkátà tí bí bá ń pa àwọn kìíní yóò lè fún yín ara yóò bá yá wọn lè fún yín níwòsàn kọ́ mi kọ́bìlì yàkọ́ mi Musa tó dé fún wọn ó ní fìtínà ló dé yìí wà iná rọ́bà kún rahman ọlọ́run yín kọ́ lélẹ́yìí arahman lọ́lọ́run yín fàtẹ̀bìrúni ànábì ọlọ́run ní ní ẹ tẹ̀lé mi wà àfihàn amúrí àṣẹ tí mò ń fa yín ẹ tẹ̀lé kọ́lù la naburaha alayhi tí ọ̀gá ẹ̀ tó jẹ́ musa lóòótọ́ ànábì ni wà ànábì lòun ṣùgbọ́n sí ni ẹ̀ wọ́n gbà pé Musa tún nímọ̀ ju Harun lọ wọ́n ní tọ́kẹ́ ẹ bá dé kọ́ọ̀là nígbà Musa dé ó ní ya Harun ẹni tó jó lórí tó fi lé wọn lórí ló kọ́kọ́ lọ bá ó ní rẹ̀ Harun màmàdà áká ìzọra ẹjáhùn dọ̀lù kí ni tó kọ̀ fún ẹ nígbà tó ráwọn èèyàn mi tí wọ́n ti sọnù Allah tẹ̀tẹ̀bì àní àfààfọ́ ìdá àmọ̀ ó ráwọn èèyàn mi wọ́n ti sọnù kí ló dé tó kọ̀ fún wọn bí aburú tó ń ṣe yìí ṣé àṣẹ tí mo gbé fún wọn náà ó yá pẹ́ ẹni kọ́ọ̀lá yabùnà òun um, ó pè pé ìrẹ ọmọ ìrẹ ẹbí mi láàkà òbèlè ṣìyàtì wà lábì musa dé musa gírípù ẹni ló ń fa irun orí ẹ ló ń fa irùngbọ̀n ẹ pé kí ni n tó ń wò ìzọrọ àìsàn òun nígbà tó ráwọ èèyàn mi tó sọnù ara ta Musa ó fa irungbọ̀n ẹ̀ ìyẹn sọ fún wa fáwọn ànábì ọlọ́ọ̀ba máa ń ní irungbọ̀n nínú ìṣesí àwọn ànábì ọlọ́ọ̀ba ni ó fa nírùgbọ̀n kọ́ọ̀lá yabùnà òm ìní ọ̀ṣì ìtù àárùn sọ fún wọn wípé tí mo rò ní wípé ẹ̀rù bà mí nígbà tó jẹ́ pé wọn náà ni ọ̀gá fún mi wàlám dárò kòbó kọ́ọ̀lì ẹ̀rù ń bà mí pé tí n bá lọ ní mo bá wọn fà á mo bá wọn fọ wàhálà pé ọgbọ́dọ̀ ṣe ohun tó ń ṣe yẹn ẹ̀rù ń bà mí pé tó o bá dé torí wọn á yapa tí n bá sọ fún àwọn kan gbà àwọn kò ní gbà látara bí ogun lè ṣẹlẹ̀ mo wá wò pé ogun má ṣẹlẹ̀ láàrin wọn débi pé wọn náà dé wọn wá sọ pé a ah, kí ló dé o wá jẹ́ káwọn ọ̀yàn yìí kí wọ́n máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ó ní ìdí tí mo wò nìyẹn o kọ́lá fàmà kọ́tù ló kàrí àtàmìrì nígbà Musa ti sọ fáànù ọbẹ̀ ọlọ́run bá tó fi ilẹ̀ pé kí ló dé kí ló ń wò tí ìyẹn náà mú excuse wá gẹ́gẹ́ bí fíkìn tó wúlò pé kọ́ má bàa yapa ni Musa wá fèsì ọ̀daràn gangan fún rẹ̀ tí a pè ní sáàmìrì ó ní kí ni tó rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ kọ́lá bá sóòtù bí màlámi yá ni èmi lójú lẹ́yìn iwájú nìkan làwọn ti lójú ṣùgbọ́n èmi lójú lẹ́yìn bàṣọ́rù tún bí máa lámìyá bẹ sọ̀rọ̀ bí ohun tó rí ni mo èmi ń rí ṣẹ̀mí pé báwọn afọ àkọlù àti máa sọ lé mi nìyẹn wọ́n á ní àwọn àwọn ríran àwọn ríran sí èèyàn kan ohun tẹ́ni náà ló ń rí nìyẹn o fakọba tó kọ́bù tata mi ní asẹ̀rì rọ̀ṣùl fàdàbà túhà wákàtí àlìkà sáwùwà láti lè náà ó ní nígbà tí mo rí orí pa àrọ̀sù àlọ́bì wọ́n ní àlọ́bì ọlọ́wọ́n ọba ó gba orí iyẹ̀pẹ̀ kan kọjá iyẹ̀pẹ̀ yìí látara pàlọ́bì ọlọ́ọba tẹ̀ mọ́lẹ̀ iyẹ̀pẹ̀ yìí wá mí iyẹ̀pẹ̀ tó mí yẹn òun ni sáàmì rí yìí wá bù ògèdèǹgbè màálù ìyẹn ni igi tí wọ́n mọ tí wọ́n káàbù tó dá gẹ́gẹ́ bí màálù ó wá da ìyẹ̀pẹ̀ yẹn sínú ẹ̀ látàárẹ̀ ìyẹ̀pẹ̀ yẹn náà wá ń jù gẹ́gẹ́ bí pé màálù gangan ni ṣùgbọ́n kí ni ó ní tí mo rí nìyẹn gbà mo rí mo dẹ̀ dá sí wakadhalika sawwalat li nafsi bẹ́ẹ̀ ni mi ṣe sọ fún mi nìyẹn ìdí tá ń lọ nìyẹn ìfẹ́ nu kí ló kó báyìí tàrọ́ká lóṣooṣù kí lọ́lọ́ ọba sọ kí lànàbí ọlọ́run sọ ó paasi wà tábà àhàwà ó wá tẹ̀lé pẹ̀lú ẹ̀ wákàdáàlì kàtà wà láti lè lọ́sí lẹ́ni mi ṣe sọ fún mi nìyẹn tẹ́ bá bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ náà ọba títí alẹ́ mi ni ò bá tẹ́lu mi bá wù wá gúrú bẹ́ẹ̀ mi ṣe ní ṣe nìyẹn bí mo dẹ̀ ṣe fẹ́ nìyẹn ẹ̀mí máa ń sọ nínú ni o ibi tá fi ń bọ̀ náà ni pé èyí tó pọ̀ nínú àwọn tó sọnù látara ìfẹ́ inú èyí. kọ́lá àná ọ̀pá ìròyìn nù ìdílé sí náà sọ pé mo lóore dúró sáwọ́ aláṣìláwù lọ́sùn bẹ́ẹ̀ ni tiẹ̀ náà ti sọ fún mi ẹ̀mí ni máa ń sọ fún èèyàn pé ó dá èèyàn kan lọ ẹ̀mí lájẹ́ kó rí pé èèyàn kan kúrú ìwọ́ ga wà á ti gbàgbé pé iná akọrọmọkùn mẹ́rin dábàá àti kọ́ọ̀kù mẹ́rin tó dáa jù lọ́nu ilẹ̀ tó pààyàn náà bá jù ẹ̀mí náà ni ìfẹ́nu ẹ̀mí ni máa ń kó bá ní oríṣiríṣi àlùwásíwásà ìrújú orí ẹ̀mí náà ni o nígbà tó di báyìí kọ́ọ̀lá fadhhab musa ṣẹ́bílé ìwọ ni di báyìí fa innaka fil hayati an taqula la misas nígbèsí ayé wàá máa ń rìn kiri ni wa inna laka maw'idan lan bó bá ṣe wá pẹ́ láyé tó àsìkò kan ń bọ̀ tó jẹ́ kó nílé ìyá pẹ́ ọ̀nà àpadà sọ́dọ̀ náà wanzur ila ilahika lẹ́yìn dọ́ta àlẹ́yìn àkífà ìwọ náà wọ ọlọ́run rẹ ọlọ́run rẹ tó yẹ pẹrẹ musa dá lọ́sùn ògèdè gbé màálù musa dá lọ́sùn lanu harikon náà túmọ̀ lánàá sífà náà òfin yẹ́mì náà sífà ó tó pè lọ́lọ́run yìí a máa dá lọ́sùn irú ẹ̀ á dà sódò níbi tọ́lọ́wọ́n ọba ẹ̀yẹ pẹrẹ dé nìyẹn ọlọ́wọ́n ọba ẹ̀yẹ kò wá lè gbèjà rẹ̀ ẹ bá dáná sun mí kò lè sọ bẹ́ẹ̀ ẹ bá dà mí sódò kò lè sọ bẹ́ẹ̀ lẹ́bi ni pé gbogbo tá à ń sìn lẹ́yìn ọlọ́run ọba àdékè ọlá àwọn nǹkan tó yẹ pẹrẹ ni ìwọ tó ń sin eégún kí ni ìwúlò tó wà lára ẹ̀ ìwọ tó ń sin ṣọ̀gbó èbí ṣọ̀gbó èbó lọ bínú kú wọn ló bínú wọlẹ̀ àtàwọn oríṣiríṣi àwọn nǹkan ńláńlá táwọn èèyàn sọ dẹbọ nílẹ̀ Yorùbá wa náà ń bí gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan yẹpẹrẹ ni ni yáyọ́ náà ọlọ́run lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá má sáré ńlá ni mo fẹ́ fún yín lápèjúwe pọ̀ tí ẹ na tẹ̀lé ìhùnà mi ń dún ní láàyè ní dájúdájú àwọn nǹkan máa ń pè ọba ni wọ́n wọ́n lè dáadáa ìṣinṣin wàláwì gbogbo kí gbogbo àwọn tẹ́ ń pè lọ́lọ́run yẹn kí wọ́n parapọ̀ kọ́ wá láwọn fẹ́ dá ìṣinṣin láyé àkọlókù ọlọ́run ní láyé láyé wọn nílé dá. wàyí yẹ gbogbo zùbábà nínú ìṣe à láyé sẹ́ǹkì lóhùn nínú. ọlọ́run ní tí eṣinṣin tó bá bà lé orí oúnjẹ wọn. ẹ̀rí pé yorùbá náà máa parí ẹ̀ pé kí ló bọ́ bá jẹun tí ò ṣe kí ni tí ò ṣọwọ́ àbí kò tọrọ gáfárà bọ́ bá ṣe tó yẹn tí ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ ṣe ṣiṣẹ́ adébí oúnjẹ àmújẹ ń bẹ̀ tọ́gá bá pí ọba bá fẹ́ yẹ pé ara ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ilé ṣinṣin káàkiri ọlọ́run ní bó bá mú nǹkan yín jẹ ẹ lè gbà lọ́wọ́ ẹ̀ àwọn òòṣà tẹ gbé kalẹ̀ ọjọ́ tẹ bá gbé ẹbọ lọ sí junction tọ́lá wọn máa dúró dè yín bẹ̀ èṣù láàlú ògiri òkò àbí tó lòun wà ní junction póríta lòun ń gbé oríta mẹ́rin oríta mẹ́ta ó ní ẹ pàdé òun bẹ tó ń jẹ wá bò òun bẹ kó ń jẹ tẹ gbé lọ ìdẹ bá gbé lọ bẹ náà àwọn eṣinṣin aláǹgbá náà lọ máa fi ṣó jẹ báwọn kan ìbá wa mú oúnjẹ kò láǹfààní láti sọ fún ọdún kan ọlọ́run ọlọ́run lẹ́yìn tẹ́ ń pè ni àwọn kan tẹ́ illa kabiran lahum la'allahum ilayhi yarji'un. ẹ wà lọ́bì Ibrahim alayhi salam nígbà tó ń náà pa gbogbo àwọn ọmọ náà lọ sí ẹbọ ńláńlá tó ké gbogbo ẹ̀ ó ké gbogbo ẹ̀ ó wá fi ńlá wọn lẹ̀ nígbà wádé ó ní ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ fasalu nkaanu yàgbẹ̀kù ẹ lọ bí wọ́n tó bá lè sọ̀rọ̀ ẹ lọ bí wọ́n àwọn tẹ̀yìn sílẹ̀ yẹn àlọ́bì musa aleyhisselam ó yẹ pẹ́rẹ́ ọlọ́run sáàlìrì ó sì ṣẹ́bi lè torí pé tí bá máa ń sọ nínú ẹni ibi ni ọlọ́run ọba àdékè ọlá ó ní iná lẹ́dínà yàtúmúnà máa àǹzánà mínà ìbàyìí náà ti wà lóhùdà min báàdì máa bàyàn náà wùlé náà ti fi kìtà wùlá ìkà yàlá àlùhùn lọ́ wà yàlá àlùhùn làánú ọlọ́run ní ẹ̀rí àwọn tó bá jẹ́ pé wọ́n nímọ̀ gbogbo tọ́lọ́run ti wá sọ̀kalẹ̀ nínú tirẹ̀ nínú ìmọ̀ náà nínú òdodo tí wọ́n máa wá fi ọwọ́ bò ó mọ́lẹ̀ tí wọ́n ní ṣe lálàyé fáwọn èèyàn pé bọ́lọ̀ ń ṣe wí ní bọ́lọ̀ ń ṣe wí ní tí wọ́n máa ṣe àwọn èèyàn lọ́nà ọlọ́run ọlọ́wọ́n ọba lóun ti ṣe bí dandan òun ti ṣe ilé wọn lórí wàyàlà àìlùhùnmù inú ọlọ́run ní gbogbo tí ń bá máa wá ṣẹ́bi lé ni ó ti ṣẹ́bi lé wọn. láti ọba ó ṣe pàtàkì a gbọ́dọ̀ sọnù a gbọ́dọ̀ sọyọnù a sì gbọ́dọ̀ jẹ́ kó sọ nù. tó sọnù kò ní wá kò ní ráwí tó bá di ọjọ́ pé ibi àdìkìyàmọ̀ lìyáhìlú àwùzáàrọ̀ ọlọ́wọ́ bá lékè ọlá ó ní àwọn olùsọ nínú yìí wọ́n á gbé ẹrù ẹ̀ṣẹ̀ fi wọn dání báyìí wà àwùzáàrọ̀ lẹ́dínà yorùbá lónà òmìnira ìrẹ̀yìn wọ́n á tún wá kó ẹrù ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n sọnù tọ́jà láìmọ̀kan yìí wọ́n á tún kó tiwọn náà dání mọ́ tiwọn àdánwò ẹ̀ tí bá máa ń sọ nínú nìyẹn ànábì sallallahu alaihi wasallam ó lè yàn kó ní pààyàn ilé ayé ìlà káàdà lè lò ádámù lè awọ ẹ̀nà sí ìhòmìnira àyàfi kó jẹ́ pé ọmọ ànábì ádámù alákọ̀ọ́kọ́ òun náà máa gba kọmíṣọ́ aburú lórí ẹ̀ lè ánáwó awọ ẹ̀nùmọ̀ sánà torí pé tó bá wọ́n pa èèyàn lórí ilé ayé kọ́bìlì òun lẹni àkọ́kọ́ tó pààyàn lórí ilé ayé gbogbo ẹ tó bá wá pààyàn òun lọ ga wọn tó kọ́ wọn láti gbọ́dọ̀ ṣọ́ra bó ti jẹ́ pé wọ́n tó káwọn èèyàn nímọ̀ ìmọ̀ rere wàá máa ti àǹfààní bẹ́ẹ̀ náà lẹ́nu tó káwọn èèyàn ní ìmọ̀ aburú òun náà máa ti àǹfààní aburú látara wọn ni kọ́nà ọba kó má ṣe ṣàwọn ẹ̀gbọ́n kan wa. bí ọ̀rọ̀ sàmìrì bó ṣe rí nìyẹn kí sì ló fa sáwọ́ aláṣìlè náà bẹ́ẹ̀ ni ẹ̀mí ìyá máa tàn yàn o tí òfin tàn yàn ni ọ̀rọ̀ ọlọ́wọ́ àti ọ̀rọ̀ àlọ́dúnwà Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n lè tàn jẹ́ torí pé èṣù ó lè jẹ gàba lé lórí ọba kó bẹ̀ ẹ rí ẹ̀mí jọ mọ́ ó pín sí ọ̀nà mẹ́ta nípa pín ìfẹ́ ẹnu yìí àwọn kan laba òun ti jẹ gàba lórí ẹ̀mí ẹ̀ irú àwọn ẹni báyìí àwọn náà máa ń pa ẹ̀mí wọn láṣẹ ẹ̀mí ò lè pa wọn láṣẹ èyí tó pọ̀ jù ní àwọn ilé ìlànà àlọ́bí ọlọ́wọ́n bá ó sì bẹnu ọmọ ẹ̀mí ènìyàn mọ̀nkánà fi jihari dáhì màmá ànáfẹ́ ẹni tó ṣe fún wa máa jagun pẹ̀lú ẹ̀mí ẹ̀ gbogbo ìgbà ni ẹ̀mí ìyá ṣìnà ẹ̀mí ìyá tó padà ẹlòmíì sì ń bẹ ẹ̀mí tiẹ̀ èkú ti jẹ́ kabalẹ̀ lórí kọ́lọ̀ máa ṣẹlẹ̀ àwọn mẹ́lẹ̀ ànábì ọlọ́run bá zakariya níjọ́ kan ṣàìtọ́ọ̀nì ó pàdé ẹ̀ ó wá ń sọ fún ṣàìtọ́ọ̀nì wọ́n jọ ń sọ̀rọ̀ ṣàìtọ́ọ̀nì wá sọ pé àná náà fẹ́ àfọ́ oníwàásí ni mi ò gẹ́gẹ́ bó ṣe ṣe wáàsí fún baba ńlá wa Adam alayhi salam aládùn lókùnmá aláṣájára tẹ̀lé hólìdì wà múlìkì làyàbùlà ṣé kí n tọ́ yín sójú ọ̀nà kan tó jẹ́ pé igi kan wà ní àbíjọ náà tẹ̀ rí ẹ̀ kì í jẹ́bi tó dùn láti jọ yìí ṣé ẹ mọ̀ pé táwọn ọ̀yàn bá fẹ́ polówó sìgá ẹwu bọ́ ṣe máa ń pọ̀ ẹwu tó bá fẹ́ polówó ọtí ẹni tó fẹ́ sáré wọ́n á ya pẹ́ tó mu títán nípa mu títán ó rere tá ó gbé pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sọ fún un pé ah, ọtí yìí dáa gan o sìgá yìí dá gan wọn wá sọ pé smokers are liable to die young ohun tó sì sọ́gun kò ní jó ìdẹ́rù bẹ ni ẹ̀sùn ká àǹfààní ẹ̀ pọ̀ gan àǹfààní yẹn láwa máa wò kò ní wo aburú tó wà bẹ́ẹ̀ mọ́ kò ní wo báwo èèyàn ṣe máa ń ṣi ni lọ́nà nìyẹn ṣèyítọ́n òun náà sọ fún bàbá wa ó ní igi kan wà ní àlùjọ náà á ah, ẹ ti ń jẹgi látijọ́ yẹn sí ẹ sí ìjẹsọ tó nù tó ṣe rí èso yẹn ó láǹfààní méjì tẹ ẹ bá ti jẹ ṣáàjà rántí lọ kó lè jì ẹ àyòkú ni igi àyòkú mọ bàbá wa lẹ yorùbá náà ṣe máa ń ṣe irú ẹ oògùn àyòkú igi àyòkú ó wà ní àlùjọ náà ìbílẹ̀ ti sọ bẹ́ẹ̀ fún ọ wà múlẹ̀kì ńlá yàmùlá àti igi tó jẹ́ pé tẹ ẹ ti jẹ ẹ máa ní owó tó pọ̀ ṣe é fẹ́ pé kò sáǹfààní inú ẹ̀mí gígùn tí ò sówó ń bẹ̀ bọ́ọ̀ lọ ṣe máa ń sọ àbí bẹ́ẹ̀ kọ́ ni so ó ti wá promise wọn méjèèjì pé ẹ̀mí yá gùn ẹ̀ sì lu ẹ̀mí gígùn yẹn pẹ̀lú ọlá ó sì wọn lọ́nà ṣe ìtọ́ pàdé Yahya ó ní à oníwà sí àgbà ní mi Yahya ní irọ́ ni ṣùgbọ́n kápọ̀ gbọ́ tẹnu ẹ kí ló fẹ́ sọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ádámọ̀ bó lọ ṣe rí lọ́dọ̀ ẹ̀ ó ní àwọn ọmọ ádámọ̀ pín sí mẹ́ta lọ́dọ̀ mi ó ní ṣe orí àwọn kan wàhùn máa ṣáàdùn àlàyé àwọn eléyìí ni wọ́n nira lé mi lórí jù ó ní àwọn ẹni màá dààmú lé wọn lórí títí títí títí wọn ò nígbà pé kán ṣe lọ tí n bá ti wá dààmú títí títí tó bá wá padà kó sínú ìṣẹ́ lọ́wọ́ bàbá yìí yẹsẹ̀ fìrúurù lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí wọ́n tún rántí pé ah, subhanallah astaghfirullah wọ́n bá tún tọrọ àforíjì ọ̀nà bàbá a bá pa gbogbo ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ a wọn ládá ó láwọn ilé máa ń dà mí láàmú gan ó ní àwọn kan wà àwọn ilé àti ìlágbára lé wọn lórí ó ní hu wọn ní èyí ànábì ọlọ́run bàbá yìí a lè dọ́dọ̀ sí i ó ní àwọn ẹlẹ́kẹta nàlàbùbíhì bèlèkúrọ̀ ó là máa ń gbá wọn gẹ́gẹ́ bọ́mọdé ṣe máa ń gbá bọ́ọ̀lù ni ẹnu mi ìwà ṣé bọ́ọ̀lù wà láyé Zakariya ni àwọn táwọn èèyàn ń fẹsẹ̀ ìgbà náà là ń pè ní kúrọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá jẹ́ pé igi làwọn náà máa ń fẹsẹ̀ gbangba yẹn bọ́ọ̀lù ayé fi wọn ni ó ní bá ṣe máa ń gba yẹn bọ́mọdé ṣe máa ń fi bọ́ọ̀lù ṣeré ó tún sọ fún wa mí náà fọmọdé ló ń gbá bọ́ọ̀lù èyí tí gbogbo àgbàlagbà sọ ti ṣẹ́ pé wá tó bá bí ẹlòmíì pé iṣẹ́ wo ló fẹ́ ṣe jẹun alóòfẹ́ gba bọ́ọ̀lù kò ń ṣe kò ń ṣiṣẹ́ alálùbáríkà tẹ bá rí ọmọ tó sọ pé ah I want to become a footballer ẹ sọ fún kó ti ṣìnà kò rí ọ̀nà rere èèwọ̀ ni iṣẹ́ haramu kọ́ wá sọ pé iṣẹ́ wo ló fẹ́ máa fi jẹun kó ní bọ́ọ̀lù fẹ́ máa gbá rárá èèyàn lè gbá bọ́ọ̀lù torí kó fẹ́ fi lálàáfíà lára ó dé èèyàn máa fi ń ṣeré ní eré ọmọdé sí eré ọmọdé ni kò tún ṣe sport àgbàlagbà torí tágbàlagbà ò bá ṣọ́ra ó lè ṣubú tó sì lè ṣe sábàbí ikú ẹ̀ so kọ́lọ̀ ọba kìlìkì ọlá kò fi ẹnì kọ̀ọ̀kan wa kò fi wá ṣe kóńgẹ́ dáadáa ṣẹ́tọ́ wa sọ fún Zakariya báyìí Zakariya wa béèrè lọ́wọ́ ẹ̀ ó ní ìdí ọjọ́ kan wà tó tiẹ̀ ti rí èmi náà mú rí ṣẹ́tọ́ wa ni ó ní kò fẹ́ sí ṣùgbọ́n ọjọ́ kan ọjọ́ kan wà tí mo gbẹ́ mú oníjọ́ yẹn ó ń jẹun alẹ́ ni bó ṣe wá ń jẹun yẹn mo wá kó sí ẹ lórí ẹ̀ ní pé á ah, oúnjẹ yìí máa dùn oúnjẹ yìí máa dùn á ah, umudára tó ń jẹ ilé ni umudára kí àbúmọ wá pé ó ká ah, irú magi wo ló lo gan níbi mo ṣe ń ṣe fún ẹnìyẹn ó wá jẹ oúnjẹ yìí títí títí Owa wá yóbá mú ó wá sùn fọ́n débi kó wá rántí dìde lóru láti yànnà fìlà ó ní ọjọ́ tí mo gba ẹ̀mú nìyẹn o ọjọ́ kan ṣo péré mi ṣe ìtọ́ rí ànábí ọlọ́ọba ìgbàmú rí kí sì ló ṣe fún ó jẹ́ kó jẹun ajẹ́jù ó ní àṣẹ̀híhìlà mò ń jẹ́ kó ń jẹ máa dùn mọ́ ẹlẹ́nu ó wá jẹ títí títí títí gbogbo ikùn wa lé nigba kó wá lé ó wá sùn bọ̀ ó họ́rùn látara bẹ́ẹ̀ ò yọ̀nà fìlà ẹni pé gbà wa ẹni pé ṣùgbọ́n ó ti jẹ lé wa lórí kọ́nà má ṣe lori ń bẹ̀ nípa àwọn ọ̀nà tí ẹ̀mí tó pín sí nìyẹn àti báwọn ọ̀yọ́ ṣe máa ń ní agbára lé lórí Ibnu Abbas sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ma dákàrọ̀ lọ́wọ́ hawa fil kùránì ilà dámàhù ó ní tẹ́ bá wọnú kùránì gbogbo ìgbà tó náà bá sọ̀rọ̀ nípa ifenu ẹnu ọba bu ẹnu àtẹ́lù ni pe kò da ifenu nù da ìfẹ́ nù da ó qala ta'ala wọn ba lékè sọ wípé wàtábà àhàwá ọlọ́run ní ni

ìgbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ ní pa máa ń kábàámọ̀ ẹni tí bá máa ń tẹ̀lé fẹ́nu máa ń kábàámọ̀ gbẹ̀yìn ọlọ́ọ̀bá tún sọ ń bòmí pé bàlìtàbà alladhina zalamu ahwa'ahum bighayri ilm ọlọ́run ni ẹ̀rá wa alábòsí àwọn olùṣẹ́bọ wọ́n máa ń tẹ̀lé fẹ́nu ni tí ò sí mọ́ bẹ́ẹ̀ faman yahdi man adalla Allah irú àwọn ẹni báyìí ti sọnù tálẹ̀ tásìlẹ̀ tó fẹ́ fi wọ́n mọ̀nà kò sí ọlọ́run tún sọ ń bòmí pé waman adallu mimman ittaba'a ahwa'ahu bighayri hudan min Allah ọlọ́run ní talẹ́ni náà tó fi ń sọnù jùlọ tó dà gẹ́gẹ́ bí ẹni tó tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ tó yapa tọ́lọ́run ọba àbíkíọ́lá ọlọ́run bá ti sọ fún wa wípé wà látẹ̀sẹ̀bì ìdáwà ọlọ́run sọ fún ànábì wa dáwùd pé má tẹ̀lé fẹ́nu fayọ̀bí ìlà ká àìsẹ̀bí ìlà tó bá ti tẹ̀lé fẹ́nu ìfẹ́nu máa gbé ẹkú òdojú ọ̀nà ọlọ́run ọba ni. ẹ̀wà ni kọ́ọ̀lù àwọn lárúbáwá máa ń sọ wípé àlàáfíìlù wàzírù náà sẹ̀ wọ́n ní ẹ̀rí làákàyè wọn ló jẹ́ mínísítà amúgbálẹ́gbẹ̀ẹ́ olùfọ̀rọ̀lọ̀ tí máa ń fúnni nímọ̀ràn gidi ni làákàyè a máa fúnni ní ìmọ̀ràn gidi wàláwá wàkíìlù fáàbẹ̀ ó ní ṣùgbọ́n ẹ̀rí fẹ́nu ẹni tá a bẹ̀ ní nǹkan ni tí máa ń dójú tì ni téèyàn bá lọ ń bẹ ìfẹ́ inú ẹ̀ lọ́wọ́ ẹ̀ a máa dójú tì ní wákìlù ni agent ni agent ti máa ń dójú tì ní nífẹ̀ẹ́ wàhálà ni mùmíní ayùjáhìdá nafsahu wa hawa ọ̀rọ̀ yan ni fún mùsùlùmí láti máa jẹ rẹ̀ kó máa jẹ ní ara ẹ̀ lógún wọ́n ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé alikayisu mandala nafsahu wa amila lima ba'da al-mawt wọ́n ló ní ẹ̀rí ọlọ́gbọ́n òun lẹ́ni tí máa ń ṣọ́ ẹ̀mí ẹ̀ kúrò níbi aburú á sì máa ṣiṣẹ́ eré wọ́n ní ẹ̀rí òpònú akọ́kọ́ mu òun náà ni ẹni tó jẹ́ wípé ó máa ń tẹ̀lé fẹ̀nu rẹ̀ kọ́mọ ọba kó bá ṣe ẹ̀là wa ń bẹ̀ o. ànábì sallallahu alaihi wasallam òní la yuminu ahadukum hatta akuna hatta yakuna tùbí ó lẹ́nì kanu yín àlè pé lónígbàgbọ́ òdodo títí tábìlì pèsè ẹnu rẹ̀ ó máa fi ń tẹ̀lé òfin ní ànábì sallallahu alaihi wasallam tí ń bá sọ ni o alhassan al-basri ó sọ fún wa wípé afdol jihadi jihadi hawa ó ní ogun tó dáa jùlọ tó lọ́lá jùlọ òní kéèyàn máa ja ẹ̀mí ara ẹ̀ lógun wakọ́lá ni mustapha torí ń pàdánù sọ wípé alimujahidu manjahada nafsahu fi ta'atillah ó ní ẹni tó jẹ́ olùjagun sójú ọ̀nà ọlọ́run òun lẹ́ni tó ń jẹ ẹ̀mí ara ẹ̀ lógun tó ń jẹ nípa láti máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba wal muhajir ó wá ní ẹ̀rí ẹ̀ tó ṣe hijira tó pa ibì kan sí lọ síbì kan man hajara al khataya wa dhunub ó lẹ́ni tó pa ẹ̀ṣẹ̀ sí àti ìmáyàpọ̀ lọ́wọ́ ọba àlekí ọlá khairun nas ó wà ní ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n máa ń sọ wípé ẹni tó dáa jùlọ ní ọmọ man akhraja shahawata min qalbi òun lẹ tó jẹ́ wípé ó mú adùn ìmátẹ̀lé adùn adùn adùn ilé ayé ó mú kúrò lórí ẹ̀mí rẹ̀ wàá sọ hàwá ó sì máa ń yapa ẹ̀mí rẹ̀ tẹ́ni ẹ̀ bá ní ó ṣe nǹkan báyìí kò ní ṣe nǹkan yẹn tí nǹkan yẹn bá ti yapa títí ọlọ́wọ́n ọba àlekè ọlá fi tọ́ àti rọ́bì yìí ó ṣe gbogbo eléyìí láti máa fi tẹ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ wà lẹ́yìn ayẹsẹ̀ lè anal ghanima oore tí èèyàn máa rí bí eléyìí sẹ̀mínà oore tó pọ̀ ní o torí pàlọ́ fi sọ fún wa wípé àlà ẹsẹ̀ tí ẹ gbọ́ sílẹ̀ àtàlọ́ ìhọ́ọ̀lìyà ọjà tọ́lọ́ wọn bá ń ta ọjà tó wọ́n ni ala ina sílẹ̀ àtàmọ́ ìdìjà náà ọjà tọ́lọ́ ń sì ń ta làbìjọ náà ẹni tó bá fẹ́ ràbìjọ náà ó gbọ́dọ̀ dààmú ẹ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ máa bẹ náà ọba lórí ẹ̀mí wa pé kọ́nà ọba kó jẹ́ ká jẹ gàba lé lórí a máa ṣe àdúrà ànábì sọ́mu àyọ̀sẹ̀lá ó máa ń ṣe àdúrà tó pọ̀ nínú àmà ó máa bínú fi takuwa ìwọ náà ọba wá fún ẹ̀mí mi nígbà ayọ̀ náà ọba àdékẹ́ọ́lá wàzàkíhà wà bá ń fọmọ́ àǹtàkọ́ ìrùmọ̀ zàkáhà ìwọ lọ́ba tí bá ń fọkàn ni ọba mójútó nígbà bí a máa sọ pé wa na'udhu bika min shururi anfusina ìwọ náà bá awáṣọ rẹ kúrò níbi aburú ẹ̀mí wa wa min sayyiati a'malina àti kúrò níbi aburú iṣẹ́ ọwọ́ wa abẹ́ náà wọn bá lékè ọlá kó má ṣe ìlànà kọ̀ọ̀kan wa kúrò níbi ittiba'ul hawa ìmá tẹ̀lé ìfẹ́nu wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is continuation of what we have started two, two weeks ago. That what are the impediments on the path of Allah? The things that we take us away from the from following the sunnah of the Prophet and the path of Almighty Allah. So we have mentioned that Shaitan is the leader that we always try to mislead us from the path of Allah. Part of what we mentioned in the last sermon was an-nafsul to bis-soo, the evil soul, the soul that will always command us to do evil. So the third one here is ittiba'ul hawa, following the soul, following the self. That is to follow your self-desire This is one of the ways by which shaitan mislead mankind. So it is forbidden for a Muslim to follow your evil desire. You can desire many things that are not good. And what is good is defined by Allah. What is not good is also defined by Almighty Allah. It is not by your own knowledge. It is not by your own wishes that you decide that this is what is good and this is what is bad. And islamu huwa khayr. What is good is Islam wàlúùfẹ́yìrì who are Islam Islam is good and what is good is Islam so for you to know that this thing is good you should know what Allah said is good and for you to know that this thing is bad it is defined by what Almighty Allah said regarding that thing so when you know that something is good you should always obey that when you know that something is not good you should always try to avoid it when you follow your soul your self desire that is when you follow your wishes at the expense of the law of Almighty Allah. When Allah say yes, you say no. When Allah say do, you don't, you say don't. It is narrated that some of the companions of the Prophet sallallahu alaihi wasallam were making discussion once. One of them said, when they mentioned that the Prophet called out Rasulullah sallallahu alaihi wasallam, they said, the Prophet sallallahu alaihi wasallam said, that guy said, that other companion alayhi uh, radiyallahu anhu, he said, Someone said, a musician said, you know today in the midst of the Muslims, when you are telling them about Allah, some people will say, according to so so so musician, I don't want to mention him. It is very common, even among the scholars. Instead for them to mention the verses of the Quran, to mention the statements of the Prophet sallallahu alaihi wasallam You see scholars telling you that according to so so so musician. And when you look at the lifestyle and the manner of this musician, you will see that it's one of the the worst people on earth. So these are our examples. These are one of the here. the implication or observation of following other things than, the book of Allah and the part of the prophets following ourself, our self desire following what we wish only what we like at the expense of the law of Almighty Allah so it is forbidden and this is one of the weapon of shaitan that he always use and following the self desire we always make one to enter fire as they say that self desire in Arabic word is hawa which means to fall and they say that self-desire will always make one to fall into hell Almighty Allah, whenever He mentions self-desire in the Quran, Allah always mention evil of it. Wataba'a hawa, Allah said, that fellow followed his own self-desire. Wakana amruhu furta. And the end of his affairs was regret. When you follow your self-desire, in the long run, you are going to regret for that. It is only the book of Almighty Allah and the sunnah of the prophet sallallahu alaihi wasallam that we follow that we never regret ala ya'lamu man khalaqa wa huwa al khabir so it is very good as a believer to always follow the path of Almighty Allah and to avoid the evil of our souls because the soul we always command you to do what is evil and we not want you to follow what is good and we have mentioned that when you look at most of people that went astray. The people that Allah has promised a fire, you will see that one of the major reasons they were misled was because of their self-desire. When you look at Fir'aun, he said he want to follow. Ma'arọ̀ Ma'arọ̀, this is the way of saying it. Ma'urikum illa Ma'arọ̀, what I tell you is my personal opinion the people of their personal opinion so in the sight of Allah you don't have opinion your opinion should be subjected to the opinion of Almighty Allah you don't have your own opinion especially when that opinion is is not in consonance with what Almighty Allah has said so we should always try as Muslims to follow what Allah wants and not what we want When you look at people today, we have celebration here and there now. Why are people celebrating? It is because of their self-desire, because they love it. Even though when you tell them, they will not answer. When you preach to them, they will not attend to what you are saying because that is what someone sawalat lahum anfusuhum amra as Allah said in another verse It was the way their soul, their evil soul, decided for them. So our decision should be based upon what Almighty Allah wants and not our own self-desire. So we pray to Almighty Allah to always be with us. Allah subhanahu wa ta'ala told Prophet Dawud alayhi salam, Ya Dawud, O you Dawud, O you Dawud, Inna ja'alnaka khalifatan fil ard. Surely we have made you khalifa a leader on earth fahkum bayna nasi bil haqq then judge among people with truth and al haqq is the book of Almighty Allah judge according to what Allah attributes to you watabi' ma unzila ilayk follow what Allah has given to you wala tattabi' hawa and do not follow your self desire the prophet sallallahu alaihi wasallam said al-qudatu The judges are spirit. The judges are spirit. It's now if now. Two sets of judges will be in their fire. Wakọ́dé fi the Ghana and one set of judge, judges will be in, in paradise. He said, calling a judge, yariful haqq that knows what is the truth of the matter wayakudi bihawa but judge the case based on his own word self-desire maybe by virtue of bribery the prophet sallallahu alaihi wasallam said such a a judge be named he said wakodi another face of judges la ya'riful haqqa is an ignorant one who does not know about the law wayakudi bihawa and judge with what? Self desire. This one does not know. And when you don't know, you don't talk. When you want to judge, you judge, you judge with knowledge. He says such fellow will also be in hell. Why the last person that will be in hell in paradise is the judge. يعرف الحق ويأخذ به. He knows what is true and judge according to that. So when you follow your self-desire, it will take you to hellfire. We pray to Almighty Allah to save us from this. So as a Muslim, wala tattabi al-hawa, do not follow your self-desire on religious matter. Whenever you want to take decision, you seek for the guidance of Almighty Allah. You seek for knowledge. What is the verdict of Islam upon this thing? So that you be saved from following your own self, from following your culture, your tradition. According to our tradition, this is the way marriage is conducted. What have you thought about the conduct of Islam? How does Islam recommend that you should conduct your marriage? Do you ever think about that? Or your own concern is only about your culture. So we pray to Almighty Allah to give us the soul that we always submit to the path of Almighty Allah. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله